إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرة خلقه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú lórí àwọn ìdájọ́ tó lọ́mọ síyámù Ramadan. ní àná a pè àkíyèsí sí májẹ̀mú méjì nínú ṣẹ̀ríà bí ṣe máa ń wáyé àwọn olùmọ̀ máa ń ṣàlàyé nípa àwọn májẹ̀mú méjèèjì yìí àti ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àwọn májẹ̀mú méjèèjì yìí nígbà míì wọn á wọnú ara wọn nígbà míì wọn ò sì ní wọnú ara wọn àpẹẹrẹ èyí tó wọnú ara wọn òun náà ni ọ̀rọ̀ asiyam ọ̀rọ̀ àwẹ̀ gbígbà yìí àwọn àwọn méjèèjì yìí gan kan tó lè nǹkan ó lálàáfíà ká má sì pe nǹkan ní májẹ̀mú òun náà ni nǹkan tá a gbọ́dọ̀ rí kó tó di pé nǹkan jẹ́ ṣíṣe nǹkan tá a gbọ́dọ̀ rí kó tó di pé nǹkan jẹ́ ṣíṣe ṣùgbọ́n nígbà míì a lè rí nǹkan yẹn tí ò túmọ̀ sí pé nǹkan lè jẹ́ ṣíṣe kí ni túmọ̀ eléyìí وبالمثال يتضح المقال ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe òun náà ni wípé àwẹ̀ gbígbà nísìn àṣàlàyé pé májẹ̀mú tó lè jẹ́ kó lálàáfíà àti sọ̀rọ̀ àníyàn èèyàn gbọ́dọ̀ láníyàn tó bá ṣe ní àti kí ilẹ̀ tó mọ́ lásùbà kálífàjárì tó yọ látòru. aniya yi kawari ya nikan ni sekunda niya abi kula niya abi ni tun je musulumi o tun si lo ni je ni ti balaga gbogbo maje mu marun yi ko tun mo si wi pe nigba ta ti ri yi ramadan ti sọra yan lọrun tọhun ta ba ti wọnu oṣu awẹ ramadan ẹ̀sìn pé májẹ̀mú pé ṣùgbọ́n pípé májẹ̀mú ò túmọ̀ wípé a gbọ́dọ̀ rí iṣẹ́ ṣùgbọ́n gbà tí iṣẹ́ bá dé tó bá di inú oṣù àwọn Ramadan àwọn májẹ̀mú yìí tó bá ti pé sára yẹn kí ló kù mọ́ kó ń tọ̀ ń bẹ̀rẹ̀ àwẹ̀ ni bá fẹ́ pè lákìyèsí láàrin yìí òun náà ni ìyàtọ̀ tí ń bẹ láàrin májẹ̀mú tó lè jẹ́ kẹ́sìn ó lálàáfíà àti májẹ̀mú tó lè jẹ́ ọ sọ̀ràn àyàn májẹ̀mú tó lè jẹ́ ọ lálàáfíà àti pàkíyèsí sí àníyàn ẹni tí ọ̀la níyàn tó bá gba àwẹ̀ tí kàn gbà lọ bẹ́ẹ̀ àníyàn àwẹ̀ rẹ̀ ṣé kí ni o kò lálàáfíà. ọjọ́ mi ké kódà kí èèyàn máa febi pa pé à ìwọ náà gbàwẹ̀ ẹ̀jẹ̀ á máa gẹ́gẹ́ bí ọmọ ike tí ètí wọ sínú àtẹ̀mù yìí tí ètí dákàmà ẹ̀rí pé níjọ́ wọn àlọ́ máa ń gbàgbàdà yìí là wọn à ní oṣù pọ̀ oṣù tó yà ná pọ̀ mọ́tò ni ẹ̀rí ìsopọ̀ yìí ọwọ́ yẹn ló wà òkò dọ́dọ̀ ọlọ́run.

tọ́ bí ká ti lọ òun ni pé irú ọmọ yìí kì í sọ̀ràn yàn lórí ẹ̀ àfi tó bá gbà gan tí tí ìwọ sínú tẹ̀mù yìí tí làákàyè rò tí kì í sọmọ tó tì ní làákàyè àwọn èrò ṣe kí ni o kò lálàáfíà bẹ́ẹ̀ ni ẹni tí apàkíyèsí sí lánàá tó wà ní aládà obìnrin bóyá ti ẹ̀jẹ̀ bímọ àbí ti àládà tó bá yí i mọ́ kó sì ń tọ́ fẹ́ ṣe o. láàrin yìí alápàwọn àkíyèsí kan ẹ pé nígbà míì ẹlòmíì lè wà ní àládà lóbìnrin ètò wa fẹ̀mí sí pé ọ̀rẹ́ káládà àwọn ti stop kí nìyẹn ò ní stop yóò kàn dé bí aago méje láàárọ̀ báyìí ó kàn discover kó ti stop ni ẹlòmíì wá wò pé ah, láti sàárì náà kọ́lọ̀ òun náà lòun dáná òun náà àjọ jẹun ni àmọ́ òun ìgbà tó ń dá òun lójú pé kìíní blọọdù yẹn ti stop òun tẹ láago méje ni kò sí tó fẹ́ ṣe kò sí tó fẹ́ ṣe kò láwọ̀ ẹjọ́ náà náà yóò san gbèsè rẹ̀ tòótọ́ ọ̀rọ̀ àwọn onímọ̀ pín méjì lórí ẹ̀ wípé ṣé yóò gbọ́n gbà lọ ní yóò tún wá san gbèsè àbí irú ẹni bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ kó máa jẹun kó sì máa mu àmọ́ kó sá mà pé gbèsè ń bẹ lọ́rùn kò rújú wípé yóò san gbèsè ọjọ́ náà kódà kó jágo mẹ́fà ló tó ṣúọ̀ wípé ẹ̀jẹ̀ ti stop lópin ìgbà tó ṣe pé kò kò rí ipò tí stọ́ọ̀fù before kálífàjárì tó yọ kó sì ní lẹ́mìí wípé kí ni o wọ́n mọ̀ gbà á lọ. láàrin yìí amápẹ̀júwe kan náà wà tí ilé ó ti fẹ́ ṣú tán ilé ó ti fẹ́ ṣú yọmọ gba ẹ̀bọ̀ yọmọ gba ẹ̀bọ̀ lọ́kàn ló ń ṣe kí ní báyìí ọkàn ní káì iṣẹ́ ni wọ́n kù díẹ̀ báyìí náà ni wọ́n kàn wọ́n tọ́lẹ̀ ní wá pé aládàá ti dé ó ti dé náà nù kò sí nǹkan tí àwẹ̀ ọjọ́ náà kí lóbìnrin yóò ṣe yóò dá padà bí tá a ti lọ òun ni pé kéèyàn máa wá máa má kó wà nínú àládà kó lóun gbàwẹ̀ kó láwẹ̀ o àwọn ìlú lálàáfíà láàrin yẹyẹ fún pàkíyèsí kan àwọn kàkà tí ń bẹ lóde òní tó ṣe pé àwọn èèyàn máa ń ṣe ó láwọn oògùn kan tán máa ń lò tí wọ́n fi pìrìvẹ́ǹtì àládà wọn àbí tí wọ́n fi dìlé rẹ̀ lọ́nà wo ó ní àwọn lóògùn kan fáwọn máa ń lò tó ṣe pé throughout Ramadan àwọn ò ní rí ẹ̀jẹ̀ yẹn ò ní wá tó ń bá ti lò bẹ́ẹ̀ bó ṣe twenty nine ni bó ṣe thirty ni wọ́n gba gbogbo ẹ̀ pérépéré jẹ́rù kaba ìlẹ́tọ̀ tó bá ṣe wí pé oògùn tẹ́ni yìí ń lò oògùn tí ò ní kópa lára báyìí tí ò ní kó bá mélòó mélòó ní táwọn èèyàn ń lò lóde òní ti padà ní àkóbá fún àlàáfíà àwọn lọ́jọ́ iwájú ewọ ni fún mùsùlùmí kọ́mọ lóhùn sin kankan kan bóyá torí pé à ah, ó fẹ́ràn ẹ̀sìn púpọ̀ kìí fẹ́ rọmọdánà yìí gbìyànjú kọ kó wá lọ lo nǹkan nínú àwọn tablet tó ṣe pé kò ní jẹ́ kí píríọ̀dù rẹ̀ wá lóṣù náà nígbẹ̀yìngbẹ̀yìn wọn wà ah, ogun tí ń lò ní gbogbo ẹ̀ tí ń ṣe ségesège kò tí ẹ̀ ṣe kinní kan mọ́ wọn alẹ́ tí ń lò ọwọ́ sanra ẹlòmíì wọn ló ti dìvẹ́lọ́pù kínní kan látara àwọn oògùn wọ̀nyí tó bá dájú wípé oògùn yẹn ò ní àkóbá fún àlàáfíà ara irú eléyìí kò sí nǹkan kan tí obìnrin bá fi lè lo oògùn kan láti má jẹ́ kí aládàá wá ṣùgbọ́n ètò mọ́láfíà wájú ah, ọlọ́run bá kú ṣe ní ẹ̀tọ́ ó sì ṣe ní yọ̀ǹda ó sì ṣe ní fúfúyẹ́ wípé irú wọn yìí kí ni wọ́n ṣe o wọ́n san gbèsè lẹ́yìn ìgbà tí Ramadan náà bá lọ àmọ́ tá a bá rẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ìjáwé rẹ̀ lálàáfíà tó mọ̀ pé ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ márùn-ún lòún fi ṣe káwa ni ọkàn gbá ni o ogun ló fi gbà kì í ṣe pé kínní o láwẹ̀ o láwẹ̀. lópin ìgbà tẹ́jẹ̀ ò bá ti jáde tẹ́jẹ̀ yẹn ti stop irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹlòmíì yóò lọ ṣe hajj àbí kó lọ ṣe umra bóyá kò ní jọjọ́ márùn-ún ọjọ́ ọ̀sẹ̀ kan náà lọ pàápàá jùlọ bóyá ò ní umra tí àsìkò tí ó ṣe umra tó dé lẹ̀jẹ̀ bá dé àbí ń bẹ̀rù pé ẹ̀jẹ̀ dé ṣe àdìpé lọ́pọ̀lọpọ̀ àròyé yìí máa ń pọ̀ bẹ́ẹ̀ ọjọ́ méje lòun fi ń ṣe ìjọ kejì ìjọ tóun kó mọ́kà gan ni ó súnmọ́ kọ́dà òun sì ń ṣe kínní dé ó ti ní tíkẹ́ẹ̀tì ó ti ṣe ìgbà tí yẹn kàn lọ torí pé kínní kò lè ṣe tọ́wáf pẹ̀lú àìkò ní ìmára kò wà lórí ìmára eléyìí yóò yóò yóò ti ẹlòmíì débi pé à ṣóun lè lo oògùn tó lóun ti mọ̀ pásíkò báyìí ni aládàá wọn wá nínú ṣẹ̀ríà kó sàti jẹ́ pé èèyàn ò fẹ́ fi ọwọ́ rẹ̀ kó bara rẹ̀ torí pé ìwọ ńláńlá lélẹ́yìí kí yẹn lọ mọ̀ mọ̀ kọ́ lọ lo nǹkan tí ó kó ba ẹ̀yẹn rúṣin ọ̀lọ́ bí sá ti lọ nípa tó ní ṣe pẹ̀lú tó lè jẹ́ kí àwọ̀ èèyàn kó lálàáfíà òun náà ni kọ́mọ jẹ́ ẹni tó wà ní àládà àbí ti ni àbí ti àládà olóṣooṣù asàlàyé lánàá nípa ẹni tí làákàyè rẹ̀ náà tí ó bá ṣe déédéé yálà ọmọ ni yálà àgbàlagbà náà ni sẹ́rí gbogbo orú àwọn ẹni báyìí ọlọ́run ọba ò ní bí wọn o lálkìyàmà ìpè ẹ̀yin ò ṣe kílẹ̀ ń wò sẹ́ni báyìí ò fi gbà wẹ̀ àbí ẹ̀yin tẹ́ mójútó nǹkan kan nípa tó ní ṣe pẹ̀lú yìí lẹ́yìn ẹni tí ó jẹ́jọ́ bọ́gbà kọ̀lá láàfíà tí ó bá tún wá gbà yóò tún wá jẹ́jọ́ ẹ̀ òun náà ni kèfèrí kèfèrí gbogbo ọjọ́ orí kèfèrí tó bá ikú ní kèfèrí yàtọ̀ sí pé kèfèrí ni sẹ́wọ̀n pé bó bá gbà kò bí ò gbá ọlọ́run ọ̀bọ fi bí sẹ́rí gbogbo àwọn ẹ̀sìn wàyí asọ́lá wákàtí márùn-ún asiyam ramadan azaka zakayiyọ ẹni tó lágbára tí wọ́n jẹ́ mú pé gẹ́gẹ́ bí hajj. tí kò gbogbo àwọn ẹtúntún ṣẹlẹ̀ ẹ̀rí tó sì dúró tó de ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ òun náà ni nínú sóràtú nínú sóràtú al-Mudaththir tí Olúwa ní wọ́n mọ̀ sí àwọn ọmọ àwọn ọmọ nàìjíríà kìí àmà ní má tàlákà fún fi sáà. قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين آية آي. òfin ilẹ̀ wípé wọ́n bi àwọn kẹfẹ́rí ní àwọn ẹ̀tuntun asọ́lá azaka alhaj asiyam birrul walidayn al-ihsan ilan àwọn tó jẹ́ nǹkan ọ̀ranyàn gbogbo ẹ̀ ni wọ́n fi bí wọn bíbí yìí kí ni túmọ̀ rẹ̀ kó lè jẹ́ àlékún ìyà fún wọn yàtọ̀ sí pé má ṣe òní àfikún ọgbà islam àìkò ṣe wọn tún fi bí wọn lẹ́yọ̀lẹ́yọ̀ bí ta ti lọ lẹ́yìn àwọn ìran yìí gbogbo àwọn ìran yòókù ta ní tán bá gbà wọn lálàáfíà kò lálàáfíà kò lálàáfíà ọlọ́run ọba ò ní fi bí wọn o gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tí ò ní làákàyè lọ́pọ̀lọpọ̀ bóyá ẹni tí kọ́rọ̀ lè dàgbà ó lè gùn lẹ́yìn ṣùgbọ́n bọ́lọ̀ ṣe kádàrà tiẹ̀ ni pé kò lo ìṣẹ̀ni làákàyè irú wọn ní níjọ́ àlùkìyàmà yumtahanun ọlọ́run ọkàn ṣàdánwò fún wọn dé kí ni túmọ̀ rẹ̀ gbogbo ẹni tí ò ní làákàyè bóyá wèrè ni bóyá dàdáńdídé ni bóyá kìnìkan ni kọlọ̀n kọ́ mọ́sá sàlámà wò wá tí gbogbo mùsùlùmí irú ẹ̀ ní báyìí tó bá bọ́ sálkìyàmà irú wọn lọ́lọ́run ó ṣe àdánwò fún. ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad ìpérò àwọn ará báyìí gẹ́gẹ́ náà làwọn ọmọ kéékèèké tí wọn ìbàlágà tí wọ́n ti jẹ́ pé ọlọ́run. àwọn yìí yóò ń tahanun wọ́n sì àdánwò fún wọn àkèyàmọ̀ kí làdánwò náà ọlọ́run bó ní ọ̀yá èmi náà mo mo sì ṣe báyìí báyìí nígbà tí ní kankan kò sí kankan lákàntì yín báyìí ọ̀yá ẹ máa ẹ lọ inú náà yàrá inú ẹ wọ̀ náà lọ. ọ̀gọ̀rọ̀ àwọn kan nínú àwọn ẹ̀dá tí wọ́n ní irú àwọn ọba tó dáná tó dá wọn tó ṣe ó pàṣẹ kí làwọn fẹ́ ṣe bí táwọn ti ń lọ àwọn kan máa lọ tọ́wọ́ á ní wákàrí ha tí wọn ní dààmú ara wọn pé tọ́ àṣẹ olúwa dé kò sí táwọn ò ṣe àwọn kan ní kí ló dé ibà wọn ibò ibò tí èdè fáwọn nílà káyì tí èdè pé ó dájú wípé ọlọ́run wà ní tọ́ sẹ́ni àwọn eléyìí náà tẹ́lẹ̀ a mọ̀ wípé bá a fún wọn láàka yìí bí wọ́n sì tẹ̀ láṣẹ ọlọ́run náà nù. ìlọ náà wọn yóò kàn di àlìjẹ́nà ní tẹ́lẹ̀yìn alágídí agídí náà lẹ́ ṣe láyé tẹ́lẹ̀ ọlọ́run wàá fi àná jẹ wọn. ìtumọ̀ al-imtihan àdánwò tí ó ṣẹlẹ̀ ní alkiyama ni. tọ́ nígbà tí ń lọ òun ni pé kìí ṣe pé wọ́n fi àwọn nǹkan tí wọn ò lágbára yẹn wọ́n fi dì wọ́n. nínú àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ mọ́jẹ̀mú ti jẹ́ kí àwẹ̀ ó sọ̀ràn yàn lórí yàn alákọ̀ọ́kọ́ tiẹ̀ ní alìsílám ẹ̀rí kó ti jọra wọn pẹ̀lú tó alákọ̀ọ́kọ́ náà alìsílám ìyẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí òdodo. ìbáṣe sọ ìyẹn ò bá jẹ́ kéfì. eléyìí náà pẹ̀lú ìyọba lára òtítọ́ pé ọmọ èké tí máa ń gbàwẹ̀ àyàfi lọ́dún kó ti dá nǹkan mọ̀ bí ọmọ ọdún méje ọdún mẹ́jọ yóò máa ní láàdá ìjẹ náà ṣùgbọ́n bí ọmọ bẹ́ẹ̀ yóò ti máa ní kírẹ́dìtì ńlẹ̀ níwájú olúwa yóò ti máa ní àwọn èrè jẹ́lẹ̀ láti kékeré bí ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án títí ń gbàwẹ̀ tọ ẹ wà rí pé ọ̀rọ̀ kéèyàn bá alága tá a sọ yìí ó ní tá a fi dá a mọ̀ lọ́kùnrin àtobìnrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi tí wọ́n tó twelve thirteen fourteen fifteen kìí sábà ju fifteen lọ ṣùgbọ́n mo obìnrin òun náà di réǹjì yẹn náà ni ṣùgbọ́n lóde òní ọmọ ọdún mẹ́sàn-án bẹ tí ó ti bàlágà lóde òní tá à ń sọ̀rọ̀ yìí so ọmọ ọdún mẹ́jọ ń bẹ ló ti bàlágà ọmọ ọdún mẹ́jọ lóbìnrin o tí ọkàn rí àládàá ni à ọmọ yìí ọkọ jọmọ ọdún mẹ́jọ lọ dáadáa ń ṣẹlẹ̀ ní kété tírú ọmọ bẹ́ẹ̀ tó bá ti tí ló fi jẹ́ pé òbí ọmọ wọn gbọ́dọ̀ sàsùn péye pẹ̀lú irú àwọn ọmọ báyìí tí bá ti fura kájọ kó mọ òfin ọlọ́run ọba tí ń bẹ lọ́rùn rẹ̀ ó ti iṣẹ́ ó ti dọ̀ràn yẹn nù ó ti di ọ̀ràn yẹn gbogbo àwọn tọrọ wọn bá pa láṣẹ àsọlá àsùyá àtàwọn iṣẹ́ sìn irú ọmọ báyìí ẹwà jó yé gbogbo ṣe ọ̀sán gbèsè ò láwẹ̀ báyìí àmọ́ tó bá ti mára àwọn ìyá rẹ̀ ń mọ̀ wá mójútó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́yìn eléyìí òun náà ni al-iqama ẹni tí ó ṣe ìrìn àjò onírìn àjò ó láǹfààní láti túnu ó láǹfààní láti túnu nínú àwọn májẹ̀mú tí jẹ́ káwé ọ̀sọ́ràn ẹ̀yàn nísìnyí yẹn ń ṣèrìn àjò nísìnyí wọ́n ń jẹun àbí kó tó ní à òun travel lọ́la ẹ bá ń ṣe ráìsì sínú kólà àwọn èèyàn máa wò ojú òtí ní tì ọ́ ọmọ jẹun lójú ọ̀nà ọmọ ṣe ó lẹ́tọ̀ọ́ ẹ̀ o torí pé kí ni ṣẹ̀rí àfún níyọ̀ǹda rẹ̀ kíru ẹni bẹ́ẹ̀ kó túnu ṣùgbọ́n tó bá gbààwẹ̀ ẹ rí i pé eléyìí wọn ló gbajúmọ̀ láwùjọ wa àwọn èèyàn máa ń sẹ́rìn àjò ni à láti ṣe kékeré ní ebi kọ́kọ́ gbé wa gbẹ̀ wá kíní kan mélòó náà ni òun kọ̀ dáhùn láàmú kò sí nǹkan kan kò sí nǹkan kan téèyàn bá lè gbà àmọ́ láti túnu ṣùgbọ́n yóò ṣe kí ni yóò san gbèsè rẹ̀ tọ̀ nínú ẹni tí àwẹ̀ tó tún sọ̀rọ̀ yàn lórí ẹ̀ òun náà lẹ́ni tó lálàáfíà tí nǹkan kan ò ṣe ṣùgbọ́n láàárẹ̀ àlàájì ẹni tí ò ní kápá àwẹ̀ sọ̀rọ̀ yàn lọ́rùn rẹ̀ o láàrin yìí náà àlàyé ń bẹ níwọ̀nba lórí ẹni tí ò ní kápá aláàárẹ̀ ẹlòmíín bẹ ní tí ò ní túmọ̀ ní ọmọ fi ká wọn ládìẹ ta ni ti ń dààmú òun wọn forí fífọ́ ní òjọ́ gbàwẹ̀ fínkínfínkín tó sì yẹ kó lo nǹkan lọ́wọ́ alẹ́ kó ṣe kínní kó sùn kó ṣe gbogbo ẹ̀ kó fi nǹkan lómi ní ewo ló mú òun ò fi gbàwẹ̀ ewo bò ń romí ni ọ̀wù àwọn ẹ̀kọ́ jọra wọn gbogbo àwọn ó gbọ́dọ̀ jẹ́ pé àárẹ̀ tí ó kó bá tí àìkò jẹ àìkò mu tí ó fi kó bá àárẹ̀ òun irú àárẹ̀ báyìí lè ò ní jẹ́ kí èèyàn ṣe kí ni o èèyàn gba àwẹ̀ o ṣùgbọ́n pé à ah, gàgà ẹsẹ̀ kan dùn kọ́ra gàgà ń ṣe kíní kan gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ fi àwọn irú eléyìí ó kọ́mọ̀ láwùjọ lómi ọkàn wá kíní kan yóò fi kẹ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn bẹ̀rù ọlọ́run o páyà olúwa tí àwọn ọmọdé ẹ̀mú yìí bá ti pé márààrún yìí mùsùlùmí onílàákàyè ó sì lálàáfíà bákan náà kò ṣe ìrìn àjò kò ṣe ìrìn àjò àwọn ti sọ̀rọ̀ àyàn lọ́rùn rẹ̀ o ẹ̀rí pé bàtọ́ náà bá ní kútìbà alaykum alaykum àwọn wo ni al-mukhatabun àwọn olólùwọ̀n bá ń bá wí mùsùlùmí lò àti gbogbo àwọn májèmú tá a sọ yìí kútìbà alaykumus siyam kàmá kútìbà ala alladhi la'allahum tattaqun bíbá yìí náà ni a tún gbòòrò lórí àwọn májàmú yìí yọ̀ǹda Allah tẹ̀síwájú tó máa wáyé lórí àwọn tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àṣùyà. اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضا اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وأعنا على صيامه وقيامه وحسن العبادة فيه يا رب العالمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا ولي الإسلام والتوحيد والسنة مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم اغفر لوالدينا وارحمهما كما ربونا صغيرا يا رب العالمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك